pé ibi tá à ń lọ pọ̀ ibi tá a fẹ́ yà sí òun náà ló jẹ́ náà ló pọ̀ èèyàn máa lé ẹ̀yin ni màá fẹ́ bi léèrè àti àwọn àlejò wa ni màá fẹ́ béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ wọn ẹ̀gbọ́n ṣé onílùú ni a fẹ́ máa jẹ́ ni àbí mẹ̀kúnnù a fẹ́ máa jẹ́ nínú òfin ilé wa kò fi àyè gba kò fàyè sílẹ̀ láti yà wá sọ́tọ̀ wípé kí àwọn kan máa sọ pé àwọn kan mẹ̀kúnnù àwọn kan ọlọ́rọ̀ yẹn nínú òfin ilé wa òfin nàìjíríà lásìkò tó táwà yìí kò fàyè gbà ǹjẹ́ yàrá alẹ́ àbẹ́yà àlejò wa ṣé ó nílùú ni a fẹ́ máa jẹ́ ni àbí mẹ̀kúnnù ìyẹn ni mo fẹ́ béèrè lọ́wọ́ lápọ̀jọ́ tí ń bẹ̀ ẹ bá mi dáhùn sí ìbéèrè tí mo béèrè yẹn. ẹ ṣe àtọkùn wa gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ ẹ sọ pé òfin ilẹ̀ wa ò fara mọ́ ṣùgbọ́n mo fẹ́ mo kàn fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé abala òfin orílẹ̀-èdè nàìjíríà tó sọ nípa freedom from discrimination ìyẹn ni pé òfin ò fàyè gba ìyàrá ẹni sọ́tọ̀ bóyá èmi mo ga jù ẹ lọ ìwọ ló ga jù mí lọ èmi mo pupa ìwọ dúdú obìnrin ni mí ọkùnrin ni wọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òfin ò fàyè gbà nítorí náà onílùú ni ètò yìí onílùú dẹ̀ ni à ń sọ̀rọ̀ lé lórí ẹ̀ tó pè ní citizen ní ìjẹ́jọ́ la sọ nípa bí òfin ṣe gbé eh, bí òfin wa ṣe fìdí múlẹ̀ ó sọ pé àwa ènìyàn orílẹ̀-èdè yìí we the people of this nation àwa ènìyàn orílẹ̀-èdè ní so ènìyàn ní gbogbo wa gẹ́gẹ́ bí àkọmọ̀nà táwa máa ń lò pé àparò kan ò ga jù kan lọ àfi tó bá gorí ebè torí náà gbogbo àwọn tá a bá gbé gorí ebè kí wọ́n ṣọ́ra láti máa pè wá mẹ̀kúnnù hmm. mo wá fi ń sọ fún gbogbo ẹ̀yin onílù báyìí ń sìn yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà iṣẹ́ yòówù kẹ́ ẹ máa ṣe ìpele yòówù kẹ́ ẹ wà ẹ kì í ṣe mẹ̀kúnnù ṣùgbọ́n gẹ́gẹ́ bí atọ́kùn wa ṣe béèrè pé ṣé mẹ̀kúnnù lẹ fẹ́ máa jẹ lọ ni ṣé agbádá mẹ̀kúnnù tá a ti gbé wọ̀ náà la fẹ́ máa wọ̀ lọ ni àbí a fẹ́ bọ̀ kúrò ká máa jẹ́ onílùú citizen hmm. tí a bá ti fẹnukò lórí yẹn tá a dẹ̀ ti fọkàn sí tá a dẹ̀ ti mọ̀ pé a ṣetán láti wọ aṣọ onílùú gbogbo ìdánilẹ́kọ̀ọ́ gbogbo ìgbésẹ̀ tó yẹ ká gbé ká fi máa ní ìgbóyà tí òfin fún wa torí òfin ti fún wa ní àìmọye ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ lábẹ́ òfin now bùfúnmi ń bù fún oní kọ̀ǹkọ̀ tàbí àkèrè ń ké lódò bí òfin bá fún wa ní ẹ̀tọ́ àwa onílù náà ní ojúṣe tá a máa ṣe fún òfin responsibilities of we citizen to the government torí náà a kàn máa ń sọ pé ìjọba ìjọba ìjọba àwa la ní àṣẹ àti agbára tó fi ń ṣèjọba lọ́wọ́ torí ẹ̀ ló fi jẹ́ pé àparò kan ọ̀gá jù kan láwa ládìbò fún wọn láyàn wọn débẹ̀ wọn ọ̀dẹ̀ gbọ́dọ̀ ṣe ìjọba yẹn lẹ́yìn tàbí tó bá kọjá òfin tá a gbé kalẹ̀ sí ìlú wa which is Nigerian constitution okay. now àwa gbọ́dọ̀ mọ̀ torí pa ò mọ̀ náà ni wọ́n ṣe ń fi la ṣe ń rò pé bóyá àwọn ń pè wá mẹ̀kúnnù táwa náà àwa náà mọ̀ la ṣe gbà á ẹ̀rí ńgbà tí ó bá dà ń pé bàtà yẹn bá ta wá lẹ́sẹ̀ tán tí a ò rí bí gbà sí máa bẹ̀rẹ̀ sí pariwo ah, ìjọba ẹ ràn wá lọ́wọ́ o ìyà ń jà wá mẹ̀kúnnù o ẹ rántí àwa mẹ̀kúnnù o it is wrong hmm. kò kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ fọwọ́sọ̀yà kẹ́ pé onílù ní onílù ní then ìgboyà yẹn náà ló máa jẹ́ kọ́ mọ̀ pé wọn ò lẹ́tọ̀ọ́ àti fìyà jẹ onílù kì í sì ṣe pé wọ́n ń fìyà jẹ wá a sọ níjẹjọ wípé àwọn àǹfààní kan wà tá à ń gùn mọ́lẹ̀ ẹ̀tọ́ wa kì í ṣe pé ó sọnù à ń tẹ̀mọ́lẹ̀ ni a dẹ̀ gbọ́dọ̀ mọ bá a ṣe máa gbá a mú ká dẹ̀ wàá lò ó kí gbogbo ohun tó jẹ́ ti wa gẹ́gẹ́ bí onílù kó tẹ̀ wá lọ́wọ́ oríṣiríṣi àpẹẹrẹ ló wà oríṣiríṣi nítorí pé ibi tí ọ̀rọ̀ wa dé ń sìn ọ̀nà ìrẹ́jẹ lolúkálùkù ń wá surviving bá a ṣe máa ọ̀nà àbáyọ èmi nísìnyí tí n bá rí i pé mo rí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ mi tí mo rò pé mo lè gbáǹkó máa gbáǹkó mọ́lẹ̀ ó dẹ̀ lòdì sófin ẹni yẹn náà tún wò pé ẹlòmíì tún wà lẹ́gbẹ̀ẹ́ mi tèmi náà lè kọ́ńkò á tún kọ́ńkò mọ́lẹ̀ torí àtijẹ àtimú ni ẹ jẹ́ ká fi àwọn ìyá lọ́jà bàbá lọ́jà ṣe example láti ìgbèríko nínú pápá nínú igbó ni wọ́n ti dáko náà ti ṣe oríṣiríṣi bóyá ọdún kan ni èrè oko fi jáde wọ́n dẹ̀ fẹ́ gbé wá sọ́jà láti tà gbogbo yẹn là ń pè ní ètò ọrọ̀ ajé o torí pé inú ń kan wá sí gidi ni hmm. torí pé àwa ń gbógun ti ètò ọrọ̀ ajé àti ìṣòwò olùkúmọkùmọ ní pàtó ètò ọrọ̀ ajé nìyẹn ó dẹ̀ ti àfẹ́ tí wọ́n ń gbà tán tán ṣe gbogbo làálàá yẹn wọ́n fẹ́ wá sọ́jà nígbà tán dẹ̀ ń bọ̀ lọ́jà nìyí dírẹ́fà tó máa gbé wọn n tó yẹ kó gbé ní iye kan ó ti fi iye kan lé iye kan tó wáá fi lé yẹn sìn ìnira ló jẹ́ kí ló dẹ̀ fi lé ó ti mọ̀ pé òun àbá ọlọ́pàá lọ́nà tán máa gbowó kankan àti ṣẹ́ mọ́ ẹ tún wá wò ńgbà tán bá tó wá dé ọjà ibi tán bá pàtẹ́ sí ẹnìkan á tún wá bẹ̀rẹ̀ sí já tíkẹ́ẹ̀tì á kàn sọ síwájú wọn yá san eléyìí alówó kánsù owó igbá owó àgbọ̀n lọ́tún lọ́sì nítorí pé àwọn ìyá yìí ò mọ̀ àwọn bàbá yìí ò mọ̀ ó yẹ kí ìjọba fúnra rẹ̀ ẹ̀tọ́ ìjọba ní láti fi tó wọn létí pé ó ké iye báyìí ló máa san tán bá ti mọ̀ ẹnikẹ́ni ò kàn lè wá ju pépà tó ju yẹn lọ síbẹ̀ ṣe mọ̀ pé wọ́n á pariwo. bẹ́ẹ̀ ara ohun táwa ń ṣe nìyẹn àwa máa rí àwọn àjọ àjọ tó jẹ́ gbogbo tíkẹ́ẹ̀tì yìí náà ń já tó a máa jẹ́ kó ẹ sọ lórí rédíò kí gbogbo àwọn ìyá yẹn mọ̀ iye táwọn máa san ẹ sọ lórí a sọ níjẹjọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àwa ti gbé e kalẹ̀ a dẹ̀ ti ń ṣe ètò yẹn ìwé wa ti wà lórí tébù ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ yìí wípé ọlọ́pàá ọ̀rẹ́ ló sí aráàlú báwo wá ní ọlọ́pàá ṣe máa dá wọn lọ́nà tó bá ń bọ̀ wá gbòòrò wá sí ọjà ṣọ́ọ̀rẹ́ nìyẹn so gbogbo ọ̀rẹ́ yìí kó bó ṣe lè jẹ́ tímọ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹnìkan ò ní ní ẹnìkan lára òun làwa ń ṣètò ẹ̀ torí náà ṣé onílùú la fẹ́ máa jẹ́ lọ àbí mẹ̀kúnnù tí wọ́n bá ti lè dá wa lóhùn yẹn tọ́dẹ̀ fi dá wa lójú pé àwọn ṣetán àti jẹ́ onílùú àwọn ṣetán àti ṣe ojúṣe onílùú à kọ́nìṣó igi lẹ́yìn ọgbà la jẹ́ fún wọn títí kódà gan a máa gbéra wa dọ́dọ̀ olórí orílẹ̀-èdè wa kó mọ̀ pé àwa onílùú àti ṣetán láti ràn lọ́wọ́. ẹ ṣeun onílù náà lè tòótọ́ ń gorí afẹ́fẹ́ láti iléeṣẹ́ Star FM ninety one point five nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé ń gbé ṣùgbọ́n lọ́dọ̀ tí ẹ̀jẹ̀ ń dọ́dọ̀ tí ń bí ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn nǹkan tí wọ́n ń pè ní onílù àti mẹ̀kúnnù kò yẹ lòmíì ẹlòmíì rò pé tó bá ń pèèyàn ní mẹ̀kúnnù bóyá èèyàn tó yẹ pé kò fi bẹ́ẹ̀. bóyá torí kò lówó lọ́wọ́ kò lówó lọ́wọ́ ẹ̀ hm, ẹ̀ hm, hm, bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá. bóyá bó ṣe yí ọ̀pọ̀lọpọ̀ ṣe mọ̀ bá ṣe ń sọ báyìí mo mọ̀ pé àwọn ará ilé mi á ti máa yà wọ́n lẹ́nu pé ah, èwo tún ni ilé ìta tún sọ ìtorí pé kò yí ọ̀pọ̀lọpọ̀ kódà kan ọ̀pọ̀lọpọ̀ gan máa pera ẹ̀ pé ah, mẹ̀kúnnù lèmi o ẹlòmíì kan tún máa sọ pé òun á tún máa pera ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n lójú ìwòye wo lẹ́yìn wá fi wò lọ́dọ̀ tí ń bẹ̀. ojú ìwòye kan náà ni torí ká tó jáde síta rárá a ti jó ìjó yẹn dáadáa nílé hmm. a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí hmm. a dẹ̀ ti rí pé tí a ò bá jáde tán láti jẹ́ kó yé àwa èèyàn wípé ọmọ orílẹ̀-èdè yìí la jẹ́ kí n sọ bí àwọn bàbá wa ṣe máa ń sọ wípé ọmọ ọkọ hmm. orílẹ̀-èdè ọmọ ọkọ tí kì í fọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀ àti àti àti jó ijó yẹn tán nílé àti ṣe ìwádìí ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tó ń bọ́ sínú ìdààmú àti wàhálà àìtètè kíyèsára wípé onílùú làwọn ni kò sí ọmọ onílùú gidi tí ò kì í ṣọmọ àlè tó ń fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀ tó máa kó ọ̀rọ̀ ìlú tiẹ̀ tá a lọ dá sí ìlú ìlú òdìkejì tá a dẹ̀ máa wo títì tiẹ̀ tá a máa dá lò hmm. orúkọ tí àwọn bàbá wa ń pè lọ́jọ́ ọjọ́ sí àwọn alámọ̀ nílé hmm. èèyàn tó kó ti lé tiẹ̀ tó kó kúrò ní ìlú tiẹ̀ tó kó gba ìlú bòmíì lọ pé ẹ̀yẹn máa fi owó ẹ máa fowó nàìjíríà máa fi ṣe ajé ìlú tí kẹṣà ti kọ orúkọ mi sí pé èmi ni mo ní billions báyìí hmm. ní gbogbo àwọn ìlú tí wàhálà ti ń ṣẹlẹ̀ torí pé àwọn onílùú ò gbà pé onílùú làwọn ni tí wọ́n bá gbà pé àwọn làwọn nílùú wọn ò ní gbà kí ẹnìkan ba ìlú jẹ́ mọ́ àwọn lọ́wọ́ ìdí ẹ̀ta ti gbọ́dọ̀ kúrò nínú ìrònú wípé ajẹ́mẹ̀kúnnù owó kọ́ ni wọ́n fi ṣe ẹ kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ará ìlú Ìbàdàn bí Ọ̀yọ́ state in general response ta ti rí múnú tèmi dùn. Hmm àwọn èèyàn ti ń dìde àwa ò wá dìde ogun àní dìde ìjà we are talking of intellectual intellectual fífi ọpọlọ gba ẹ̀tọ́ tá a ní hmm. a máa dúró tán pẹ̀lú ọpọlọ gba gbogbo ẹ̀tọ́ tá a ní torí pé onílùú ni wá ẹnìkan wà ní fi ọwọ́rọ́ wa tì sẹ́yìn professor mi kan ní èdè kan tí wọ́n máa ń pè wọ́n á sọ ní pé. Okay ẹnìkan ṣoṣo láyé yìí ni ò lè ṣoríire